ẹjá jọ gbọ́ ohun tí Olúawoyì sọ sí Ìbà Gani Adams. nígbà wo gangan ni àwọn fẹ́ bẹ̀rẹ̀ ogun tiwọn tó fẹ́ bá aṣẹ́gun ogun gọ́tí à ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí nìyẹn kì í ṣe pé ká máa gbé ọ̀pá kiri lọ sí patí ṣódà ṣódà káfẹ́yàn joyè àwòdì kó má lè gbẹ́dìyẹ òun náà ni Olúawoyì Fátẹ̀dó Ọ̀pálàjà dáhùn sí o lórí ọ̀rọ̀ ibà Gani Adams ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá káfàtà ṣé ẹni tí ò ṣetán láti jagun máa ń gba oyè ààrẹ ọ̀nà kakanfò nílẹ̀ Yorùbá ni ṣé ẹni tó ti tọ́láwò ṣó ṣetán láti jagun pípè tí àwọn ọba ilẹ̀ Yorùbá pe olóyè Sunday Igboho láti ìlú ọba láti wá gbà wọ́n lọ́wọ́ àwọn Fúlàní kí lohun tó túmọ̀ sí sí ipò Gani Adams báwo ló ṣe fi àbùkù kan ipò Gani Adams olúwawo yìí fi àwọn ọgbọ́n kan sọ̀rọ̀ ó fi ọgbọ́n sọ̀rọ̀ ẹ̀gbá ibà Gani Adams bó tiẹ̀ jẹ́ pé ó ní káwọn èèyàn máa fi Ìgbòho wé Gani Adams rárá o kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ ǹjẹ́ Gani Adams ṣetán láti fẹ̀mí ẹ̀ lélẹ̀ fún ìgbàlá ọmọ Yorùbá kúrò lọ́wọ́ àwọn Fúlàní Ìgbòho náà ń kọ́ bàbá májàsọ́lá ǹjẹ́ òun náà ṣetán láti fẹ̀mí ẹ̀ lélẹ̀ kí ni ìyàtọ̀ kí ni ohun tó yàtọ̀ láàrin àwọn méjèèjì yìí báwo ni wọ́n ṣe jọra wọn báwo ni wọ́n ṣe jọra wọn. Welcome to crossblogX TV. Remember to like, share and follow us. Kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ pọlọ la fi ń jagun náà ni Gani Adams ń tẹnu mọ́ gbogbo ògbà tó sì jẹ́ pé àwọn Fúlàní ń pa ọba Yorùbá bí adìyẹ olúwawo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí o àfi kẹ́ ẹ gbọ́ àti olóyè Sunday Igboho Ọ̀ṣà àti Ìbà Gani Adams kí ni olúwawo sọ ẹjẹ àjọgbọ. ààrẹ Gani Adams ti rí yẹn ó ti jẹ̀yà Yorùbá sẹ́yìn ṣó ti yé nígbà tó ti sí nǹkan kan tó sòwò àwọn ti jẹ ìyà yẹn sẹ́yìn gan lórí ọ̀rọ̀ Yorùbá ó ṣe ẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ Yorùbá yìí náà ni ṣó ti yé yẹn ó sin Yorùbá ó dẹ̀ tó kó jọrọ̀ so nígbà tó dẹ̀ ti ní owó tó ti tán láwò ẹ tó wá ní kó tó wá padà sógun kó tó wá máa jagun àwọn náà ti sọ ní ọ̀rọ̀ pé ọmọọba kì í jagun bí ẹrú pé ọgbọ́n ni àwọn fi ń ja ogun wọn ogun ọgbọ́n ni àwọn ń jà tó ti yẹ yín jẹ́rí àárọ̀ ọ̀nà kakanfò táwọn gbà oyè afẹ́ ni àwọn fi ń ṣe kọ́ lọ sí patí tó ti yẹ yín wọ́n wọ white white white white white white white white afẹ́ ni àwọn ọ̀dẹ mọ̀ pé ó yẹ ààrẹ ọ̀nà kakanfò láti wá sin ìlú ni láti wá jagun fún ìlú ni tí ogun ò ní kó wa lọ tí fúlàní ò lè máa pa àwọn bàbá tó lè máa pa àwọn bàbá tó lè máa jí wa gbé ní ààrẹ ọ̀nà kakanfò dárí lórí ọ̀rọ̀ tí ó yẹ kí gbogbo ọmọ Yorùbá fi ẹsẹ̀ ni ọ̀rọ̀ tó lágbára ni ẹ̀rí pé olúwawo yìí tú ọ̀rọ̀ kalẹ̀ so ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn jagunjagun ò ń wọṣọ funfun tó yẹ ká mọ̀. jagunjagun kò ń wọṣọ funfun kó máa ní funfun ń wọ̀ all the time sáṣọ funfun ni wọ́n fẹ́ wọ̀ lọ sínú igbó láti lọ fèsì ogun jagunjagun ò ń wọṣọ funfun àwọn joyè tí wọ́n pé afẹ́ afẹ́ ni wọ́n joyè tí wọ́n ń ṣe tó ti yé wọ́n fòye tí wọ́n ń ṣe afẹ́ ni so ẹ má dẹ̀ bù wọn ẹ má dẹ̀ sọ̀rọ̀ sí wọn mọ́ so ẹ dẹ̀ má gbé àwọn àti olóyè tí wọ́n dìbò sí kàtígórì kan náà ó yàtọ̀ síra wọn Gani Adams ti wà tipẹ́ lórí ogun Yorùbá tó ti yé Sunday Igboho náà dẹ̀ ti dé nìyẹn so a máa gbà fún náà ni yẹrí irú ìjókòó tí wọ́n jókòó pẹ̀lú àwọn ọba tó ń pe Sunday Igboho Sunday Igboho ń pè wọ́n tó ń sọ̀rọ̀ yẹn tí Gani Adams gan bá gbọ́ Yorùbá ó yẹ kó yé wọn nǹkan tí wọ́n tà àti sọ fún wọn bẹ́ẹ̀ nítorí pé wọn ò mọṣẹ́ wọn níṣẹ́ tí ti yé ààrẹ ọ̀nà kakanfò yorùbá land mí pé jago olórí ológun ilẹ̀ yorùbá olórí ológun ẹni tó ń kó bọ́n tẹ̀lé mi olórí ẹ̀ṣọ́ ni olórí ẹ̀ṣọ́ ẹni tó ń kó bọ́n tẹ̀lé táwọn ẹ̀ṣọ́ ń kó bọ́n tẹ̀lé mi dúdú wọn ń gbọ́ pé fúlàní ń jà ló ń jà lọ́pọ̀ onídìí wọ́n ṣẹ̀ máa dóde àṣẹ ọba kan gẹ́gẹ́ bí oyè tí wọ́n jẹ́ lẹ̀ yorùbá ó yẹ kó tọ̀ wọn lọ ní gbogbo táwọn fúlàní yẹn wà ẹ̀ ìbá jẹ́ èkìtì ni ìbá jẹ́ oǹdó ni ìbá jẹ́ ògùn state ni ó yẹ kó lọ bẹ̀ káwọn náà tẹ̀ dúró kọ́ tẹ̀ wọ́n tẹ̀lé kí wọ́n ti ta fíì pé àwọn náà wà báwọn wá bẹ̀ bọ̀ kò sí yẹn àwọn kan sọ pé ogun tàwọn ọpọlọ ọpọlọ ọpọlọ wo ó dìgbà tó bá pa ọbu wa tán nísìnyí wọ́n ti ń pa ọba báyìí tó mẹ́rin sí tó ti ń pa alẹ́ Yorùbá nígbà ogun ọgbọ̀ngàn ni àwọn fẹ́ bẹ̀rẹ̀ ogun tiwọn tó fẹ́ bá aṣẹ́gun ogun nǹkan tí à ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí nìyẹn kì í ṣe pé ká máa gbé ọ̀pá kiri lọ sí patí Ààrẹ Ọ̀nà Kakanfò ìbọn ló máa ń gbé jagunjagun ni ìbọn olórí ológun ni olórí ẹ̀ṣọ́ ni jíjí pé ká lọ máa kó fún eléré ká máa náwó fún eléré ni wọ́n ń pè ní ààrẹ ọ̀nà kakanfò oyè afẹ́ ni àwọn sọ ọ́ dì kò dẹ́ kó rí bẹ́ẹ̀ oyè jagunjagun jagunjagun gidi ni ààrẹ ọ̀nà kakanfò jagunjagun tó ṣe fọwọ́ pa gbígbà. kí gbogbo ọmọ Yorùbá fi ẹsẹ̀ ní àwọn fúnra wọn ò lóye wọn dáadáa ẹ rí i pé olúwawo yìí tú ọ̀rọ̀ kalẹ̀. òun ni wọ́n ti rí àpẹẹrẹ yẹn. ó fi ọgbọ́n tí gbogbo ọba gbogbo wa péjọ tí wọ́n ń bẹ ẹni tó wà lóyìnbó pé kó wá ràn wọ́n lọ́wọ́ ẹni tí wọ́n ní wọn ọba ṣe tẹ́lẹ̀ wọ́n ń bẹ̀ ẹ́ pè wá létí pé kó wá ràn wọ́n lọ́wọ́ wọ́n tún mọ̀ pé òun ló lè ṣe é torí pé ó jákè kan ojú rẹ̀ dúró tán ó dúró tán ó dúró láti fi ẹ̀mí ẹ̀gọ́ di fún àwọn ọmọlẹ̀ Yorùbá tó ti yé Gani Adams ti dẹ̀rẹ̀ ó ti rí owó ó ti tọ́ láwò bí wọ́n bá dẹ̀ ti rí owó bí wọ́n ti tọ́ láwò lẹ́ẹ̀kan wọ́n máa ń gbàgbé ìyá ogún ọdún ni o tó di yé bàbá àti fẹ́ kẹ́ dáhùn padà sí ẹsẹ̀ àárọ̀ bàbá jọ rán jẹ́ ó máa yé yín pé ọgbọ́n làwọn fi ń jagun tiwọn ọgbọ́n làwọn fi ń jagun àwọn ń jagun gbùrùgbùrù àwọn ń ṣe gbùrùgbùrù gbùrùgbùrù tó di yé gbà tọ́pọ̀ pọ̀ gbọ́n ni wọ́n fi ń jagun ẹ̀ kò yẹ kó gba oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn kò yẹ kó gbà rárá ó yẹ kó wá oyè mi nílẹ̀ Yorùbá tó máa jẹ tó di yé Ààrẹ Ọ̀nà Kakanfò òun wọ o jagunjagun ní aṣọ jagunjagun máa ń pọ́n ni jagunjagun máa ń wọ ọṣọ oríṣiríṣi ní ìfìdí wéèrò yàwó fún ẹni tó wọ white tó fẹ́ lọ sójú ogun ṣáṣẹ ọ̀ nídìí ẹ̀rẹ̀ ni tó èèyàn tó bá lè wọ white tó fẹ́ lọ sójú ogun ó mì pé kì í ṣe pé ó fẹ́ lọ jagun tí ò wọṣọ fún bíi tèmi yìí sìn wá ní ogun yá kò ṣe pé ó fẹ́ lọ jagun. tó ẹ̀yin èèyàn wa ẹ ti gbóhùn lẹ́nu olúawo ifátẹ̀dọ́ ọ̀pálájà kí lè ròyìn lórí gbogbo tó sọ so. drop comment here. Eh? Remember to like, share, and follow us. Thanks for watching.